ẹ̀yin tèmi atútúndé bá ṣe ń dé bẹ́ ṣe ń pè mí mò ń jẹ́ o ta ló pàyà àbèjì àǹtí àmọ̀rí ẹ kí lẹ́sọ̀ ń pa wá ẹ jẹ́ ká gbọ́. olówó síbi ló olówó síbi ò ẹ bá mọ̀ pé mo mọ̀ ń pa ẹ̀ àbí tó ṣe ń gbẹ́lẹ̀ nù mí ń sìn àbí tó bá ń gbẹ́lẹ̀ nù mí ń sìn. èmi àti àti Tóyìn Adégbìtẹ́ ká tó lọ wá ọmọ yẹn twelve àti ìwà tó twelve thirty lèmi lọlé ní ìrìn àjẹkọ wọn á yin mi lọ́rùn ṣàgbọlé àti tóyìn one thirty náà tó dùgbà tí mo pò wọn lọ́jọ́ yìí pé à ah, sísá tóyìn báwo ni ọlọ́wọ́n ti wọ́n ti pè mí pé mẹ́mí ní sọ tí wọ́n lé padà ìwà lọ́mọlọ́mọ ọmọ ọtọ́ ẹ̀ wá káàkiri káyé kọ́ tó rí folúṣọ́ nínú agboléjọ́ yìí ó yẹ kán kíra fàgùn ti tóyìn ṣùgbọ́n mo láìkí ọ̀rọ̀ kan. confam ajẹ́káyé mọ̀ wípé ẹni tó gbéyàwó àbèjì wá sórí Facebook ó wá gba sàrámọ́nì ni operation kówó sápò ló fi ṣe kò tọ́jú ìyá àbèjì alẹ́ rí ẹ̀ lọ́wọ́ o lórí ikú ìyá àbèjì ta ló pa ìyá àbèjì sísá àmọ̀rí ẹ má wọrí ipa ajá mi tí mo gbé sẹ́gbẹ̀yìn yẹn o ajá mi ni bó ṣe máa ń la hánlẹ̀ nìyẹn ọ̀kan lọmọ ló ń jẹ́ ìwà ìbàjẹ́ owó ẹ̀ àtorí burúkú ara ẹ̀ ni mo fẹ́ mú kúrò ni mo ṣe mú kiri ta ló pàdé àbèjì òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ báyìí ṣé tíìmù Dorcas Adéyínká ló pa ni àbí tíìmù Àbíkẹ́ Jagaban ló pa ẹ jẹ́ ká sáré lọ sẹ́ka ìpolówó ọjà ẹ̀yin tí Amẹ́ríkà ẹ wá kọ́ ló pàyà àbèjì kìdẹ̀ ń ṣe tíìmù Àbíkẹ́ Jagaban ló pàyà àbèjì àsìkò ọlọ́run ló tó kí ọlọ́run kó bá wa ṣe àforíjì fúyà bèjì eléyìí tí ó bá fẹ́ kàn bínú ọlọ́run yín tí ó dẹ̀ fẹ́ kí ọlọ́run kó àlákà òun ẹ lọ withdraw case tẹ̀ ṣe case tẹ̀ ṣe tí àbèjì fi kú táàrí kókó ẹ má tún kọ́ntínú lórí àwọn ọmọ ẹ atọ́kù ẹ báwọn ọmọ tó kó ọrùn fílẹ̀ ṣe máa wà òkè òun ni witness Dorcas Adéyínká àti Àbíkẹ́ Jagaban ẹ má fi bàbá àbèjì ṣe kéèsì o ta ló fẹ́ tọ́jú àwọn àbèjì ṣẹ̀dá mọ̀ pé fámílì ọkọ ò lówó lọ́wọ́ wọ́n mánéjì ara wọn ni fámílì ìyàwó náà à ń bẹ ọlọ́run ni wọ́n o kò sẹ́nì kankan àfọlọ́run ta ló fẹ́ tọ́jú àwọn àbèjì nǹkan kan ò gbọ́dọ̀ ṣàwọn ọmọ tó kú ọ̀run filẹ̀ o kò jù bẹ́ẹ̀ lọ o.